إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فنبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أعطنا تسوي أريد لك ولكن صحيح البخاري كتاب البيوت باب قول الله تعالى أنفقوا من طيبات ما كسبتم حدثنا عثمان بن أبي شيبة قال حدثنا جرير عن منصور عن أبي وائل عن مسروق عن عائشة رضي الله عنها قالت يا عائشة فلما يا مسلم أني قال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم قلبي إذا أنفقت المرأة من طعام بيتها غير مفسدة كان لها أجرها بما أنفقت ولزوجها بما كسب وللقاضي مثل ذلك لا ينقص بعضهم أجر بعض شيئا حديثي ó sọ nípa nǹkan tí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ ipe tí obìnrin tó bá fi lè ná nínú oúnjẹ ilé rẹ̀ tó bá ná nínú oúnjẹ tó ń bẹ ní ilé rẹ̀ rẹ́ra mọ̀sílẹ̀tì láì ṣe pé ó ní àníyàn kó ń fẹ́ ba oúnjẹ yẹn jẹ́ dàbí láyìn ṣe rí pé ó fẹ́ ná iná apà oúnjẹ tí ọkọ rà sílé obìnrin yìí múnú rẹ̀ ó fi fún àwọn èèyàn ó fi ṣe ìtọrẹ àánú fún àwọn èèyàn anábì sallallahu alayhi wa sallam oní kánilá àjùrọ̀ irú obìnrin báyìí yóò ṣe kíni yóò jí ládáa ní tó ṣe yẹn bímọ àǹfọ́kọ̀tì látara pé ó ṣe ìtọrẹ àánú wọlé zaujíhà bímọ àkásàbá bákanáà ọkọ rẹ̀ tí ó rà ń jẹ sílé òun náà ó ṣe kíni òun náà ní ládáa torí pé òun ló gbé oúnjẹ yẹn sílé bímọ tó ra oúnjẹ yẹn wọlé lùkọ́rọ̀dín mítúláàdì bákan náà ẹni tí wọ́n ní kó mọ abójú tó ń jẹ tó ṣe pé òun ló ń tọ́jú oúnjẹ tóun náà wá aláwo ipé kí wọ́n ṣètò rẹ̀ àánú ń òun náà kọ́ yóò gbà ládá láyán kó sí bá àdúhùn ajọ̀rọ̀bá àbín ìhàn wọn ní àfẹ́kì ara wọn ládá tìyàwó kò ní dí tọkọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni tọkọ ò ní dí ìyàwó lọ́wọ́ títí ọkọ kò ní dí ti ẹni tó ń bá wọn mójútó jẹ yẹn kò ní dí lọ́wọ́ torí wípé gbogbo wọn ni wọ́n ní àníyàn dáadáa so lẹ́yìn àmọ́ gbọ́yé ń bẹ̀ wípé obìnrin ó lè ṣe ìtọrẹ àánú nínú oúnjẹ tí ọkọ rẹ̀ bá rà sílé pẹ̀lú májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ òun ni pé rẹ́yìnra mọ́sídẹ́tìn kó mọ́jẹ̀mí tó ṣe wípé títọrẹ tó fẹ́ tọrẹ nǹkan tí ó kó ìpalára bá ọkọ àbí yóò kó ìpalára bá àwọn ará adé ni tó bá jẹ́ pé ìtọrẹ tó fẹ́ tọrẹ yóò kó ìpalára báwọn ará ilé àbí yóò kó ìpalára bá ọkọ ìwò obìnrin bẹ́ èyí tí ègbà lára yóò lẹ́ṣẹ̀ nítorí obìnrin tó mọ iye tí ọkọ òun tó ń rí lóṣù tọkọ wá tiraka láti ra oúnjẹ sílé ìpé káwọn lè máa mánéjì ẹ̀ ó wá mú oúnjẹ yìí olóòlò fi ń tọrẹ ó dẹ̀ mọ̀ pé ọkọ ò ní nǹkan míì tí ó gbé kalẹ̀ ju tó gbé kalẹ̀ fún àlọ́ so àánú obìnrin bẹ́ẹ̀ ó ń ṣe ìfáàdù ni that is ó ń ba nǹkan jẹ́ ó ń bóúnjẹ léjẹ́ ni ṣùgbọ́n ká ní ọkọ ní ẹ́sẹ̀sì ìtọ́kọ nílé yóò tó wọn jẹ yóò tún ṣẹ́kù so obìnrin wá tọrẹ nínú oúnjẹ tó ń bẹ nílé yóò gbàládá torí wípé kí ni kò ṣe ìfáàdù rẹ̀ kò bá jẹ́ yóò gba ládá torí pé nǹkan ní ìtótó tó rẹ̀ ṣẹ́kù ni ìkejì òun ni wípé obìnrin yẹn gbọ́dọ̀ ṣe ń tà ń sọ yìí pẹ̀lú àpúrúbà ọkọ rẹ̀ àpúrúbà oríṣi méjì ló ń bẹ al-ibnu clear approval ń bẹ bákan náà al-iznu ghayru sarih àpúvà tí ó clear ṣùgbọ́n àpúvà ni ìyẹn náà ń bẹ àpúvà tó clear òun ni kí ọkọ sọ wípé oúnjẹ tí mo gbé sílé yìí ó lè ṣe ìtọrẹ àánú ń bẹ fún àwọn aláìní ń bẹ ó lè fún àwọn ọ̀rẹ́ eléyìí ibnu sọ̀rọ̀ ni àbúrúbà tó clear láti ọ̀dọ̀ ọkọ ni àbúrúbà yẹn gbà mí ó lè mọ́ jẹ́ àbúrúbà tí ó clear ṣùgbọ́n àbúrúbà náà ni that is ọkọ ń rí pé ó ń ṣe kò rẹ̀ ní problem pẹ̀lú nǹkan tó ń ṣe ọkọ wa òkè pẹ̀lú bó ṣe ń fi oúnjẹ lé bó ṣe fi ń tọrẹ tó ń bù ń bẹ́ tó fi ń tọrẹ fún àwọn aláìní ó ń bu ń bẹ́ ó ń fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ́ ó ń bu ń bẹ́ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ́ ọkọ̀ òní problem pẹ̀lú ẹ so irú obìnrin yìí yóò gba láàdá kò ní jẹ ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n tí ọkọ̀ ò bá àpúrúvù rẹ̀ bóyá clearly àbí ó jẹ́ tacit approval náà ni tó bá ń ṣe tó wo kó ń ṣáà láníyàn pé kó ń ṣètọrẹ àánú ni èyí tí ìgbàlára yóò máa lẹ́ṣẹ̀ torí pé oúnjẹ yẹn òun kọ́ ló rà á sílé ọkọ ló rà á sílé ọkọ tó dẹ̀ á sílé òun náà ló ní àṣẹ lórí rẹ̀ so iṣẹ́ tí obìnrin ní ìmọ̀ ṣe tó ṣe pé lára nǹkan tí ọkọ bá rà sílé yóò mọ̀ mọ́ nínú rẹ̀ yóò mọ̀ fáwọn fámílì rẹ̀ yóò fún ẹgbọ́n rẹ̀ yóò fábúrò rẹ̀ bẹ́ẹ̀ ni tí ọkọ bá mọ̀ ń pa nǹkan yẹn inú ọkọ òní dùn sí so irú obìnrin bẹ́ẹ̀ ní tó ń ṣe yẹn ìwà ẹ̀ṣẹ̀ ló ń kó mọ mú nǹkan ọkọ rẹ̀ láti lè máa fi fún àwọn èèyàn tó dẹ̀ mọ̀ pé inú ọkọ òun òní sí ṣùgbọ́n pé inú ọkọ dùn sí bẹ́ẹ̀ torí kó ti fún ní clear approval àbó fún ní tacit approval eléyìí ọkọ gbalada lórí pé ó ṣe sọ́dápà pẹ̀lú tó ní ìyàwó gbaládá pẹ̀lú pé òun ni wọ́n ló ipasẹ̀ rẹ̀ òun ló jẹ́ sábàbí sáraka yẹn tó fi dé ọ̀dọ̀ ẹni tó dé bákan náà tó jẹ́ khazim tó ṣe pé òun ni ó ń bá wọn kíkù oúnjẹ òun yóò gbaládá pẹ̀lú kó o ń bá wọn mójútó oúnjẹ yẹn so léyìí nǹkan tó pàtàkì kí obìnrin tó jẹ́ mùsùlùmí tí ẹ̀sìn dẹ̀ yé ó pàtàkì kó gbọ́ yé wọ́n sọ ikú fẹ́ múnú tí ọkọ rà sílé láti lè fi tọrẹ fún àwọn èèyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọkọ tí ọkọ ò bá yọ̀ǹda tóbìnrin bá ṣe ó lẹ́ṣẹ̀ẹ́ ìyọ̀nda gẹ́bí ta rẹ̀ sọ okú sọ́nà méjì bóyá ńlá amọ́lẹ̀ fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó ipé ilẹ̀ ìyàwó mi múnú jẹ́ lé ti ṣe ìtọrẹ àánú fún àwọn tó bá wù ẹ́ àbí kò là amọ́lẹ̀ ṣùgbọ́n èèyàn mọ̀ wípé kò ní bínú tí ó bá mọ̀ sí nǹkan yẹn inú sọ̀rọ̀ ilé ìkówà òkè ṣùgbọ́n tí wáyé pé kò jẹ́ ẹni tí yóò approve ẹ̀ kò tọ́ fún obìnrin yẹn láti ná nínú ètò jẹ́ dúkìá ọkọ àyàfi pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ kódà ètò jẹ́ dúkìá ti ti ẹ̀ gẹ́gẹ́ fún rẹ̀ kò ń ṣe nǹkan tí ó tọ́ láti máa ná láì gbàyọ̀ǹda ọkọ rẹ̀ ibi tí Islam tí ó bá bára ọkọ dé sókè ọkọ kó máa jẹni tí ó máa mójútó ọ̀rọ̀ ìyàwó kí ọdẹ jẹni tó ṣe wípé yóò máa gba ìyọ̀ǹda ọkọ anábíwá Muhammad sallallahu alayhi wasallam oníláyà jùzù lè mọ́ra àti àfihàtù tí ma lè ha ilá ìdní zaujina kò tọ́ fún ọkùnrin obìnrin kan láti lóhun fún àwọn èèyàn ní ẹ̀bùn kan tí ma lè ha àti ìdí tó jẹ́ owó tí ẹ̀ ilá ìdní zaujina àfi pẹ̀lú yọ̀ndọ̀ ọkọ rẹ̀ àfi pẹ̀lú yọ̀ndọ̀ ọkọ rẹ̀ so níbi ẹgbọ̀wá mi láyà jùzù lè mọ́ra àti ìhébàtún fi maliha ìdá mẹ́laka ìtumátàhá kò tọ́ fún obìnrin kan kó ló ń fẹ́ búyàn lẹ́bùn nínú tó jẹ́ dúkìá àwọn nígbàtí ọkọ bá ti àfitábẹ́ àti tó bá ti ní ọkọ so eléyìí ó ń sọ fún wa a pàtàkì ìmọ̀ gbàṣẹ ọkọ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ike obìnrin ò lè fún ìyànnú owó rẹ̀ kò lè ṣe gift kò lè ṣe sọ́bápà kò lè ṣe àtẹ́yà níbi owó rẹ̀ níbi dúkìá rẹ̀ àyàfi pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọkọ rẹ̀ eléyìí ó lálàyé mú so àwọn àfáà mìírí ní hadith yẹn in ń tọ́ka sí náà ni tí ọkọ rà sílé náà ni tó tọ́ka sí àwọn míì ní kò ń ṣe ń tọ́kọ rà sílé in tó yẹ ti tiẹ̀ gangan torí pé kán wá fi obìnrin lẹ̀ pé kó kàn máa náwó rẹ̀ ní àwọn yóò máa nánà kùnà yóò máa nánà kùnà so owó títí ẹ̀ gan ó ní ìdí kékí ó máa rí ìyọ̀ǹda ọkọ kó tó ṣe nǹkan yẹn so eléyìí yóò jẹ́ kí irú obìnrin bẹ́ẹ̀ kó lè jẹni tí yóò wà kọ́ níbi ìràkúra níbi ìràkúra àyàfi tó bá ṣe pé ọkọ ìyẹn jẹ́ ọkọ tí ò fẹ́ dáadáa fún ìyàwó lókù tó wá jẹ́ ọkọ tí ò fẹ́ dáadáa fún ìyàwó tó wà fi nìyàn pé owó kan bẹ lọ́wọ́ ìyàwó yóò gbà lọ́wọ́ rẹ̀ yóò nà ẹni irú ìyàwó bẹ́ẹ̀ tó bá ń tọ́jú nǹkan pamọ́ fúnrú ọkọ bẹ́ẹ̀ kò lẹ́ṣin wájú ọlọ́wọ́ ọba torí pé ẹ̀sìn ò ní pé kí ọkọ gbowó ìyàwó kò máa náà ẹ̀sìn ò ní kí ọkọ gba property ìyàwó kójókòólé mẹ́lẹ̀ so tó fi jẹ́ pé ọkùnrin míì yóò ní kí ìyàwó òun yáhùn lówó so owó yẹn àníyàn rẹ̀ ni kó òun san padà so àníyàn rẹ̀ ni pé ìkankanrẹ́ làwọn méjèèjì eléyìí kò lọ nínú òfin ẹ̀sìn owó ọkọ dáyàtọ̀ owó ìyàwó ó dáyàtọ̀ owó ọkọ dá tí ẹ̀ owó ìyàwó náà dájú ó ti so ọkọ ò ní ráìtì láti jẹ owó ìyàwó mọ́lẹ̀ tó bá yẹ owó lọ́wọ́ rẹ̀ kó dìgbà tó ń yẹ owó lọ́wọ́ ará àtàní tó ń gbọdọ̀ dá padà so ọ̀rọ̀ yìí pé ṣùgbọ́n ìyàwó ni mo ti yáwó islam ò fà ìgbàrú nǹkan bẹ́ẹ̀ ó gbọdọ̀ dán owó ìyàwó rẹ̀ tó bá yá lọ́wọ́ rẹ̀ ó gbọdọ̀ dá padà náà so tí ọkọ bá jẹ́ tó ṣe yí pé tó bá ti rówó lọ́wọ́ obìnrin yóò jẹ mọ́lẹ̀ ni yóò gbá lọ́wọ́ rẹ̀ yóò ní kó yáun yóò ṣàwọ́gbọ́n kan tí è gbá lọ́wọ́ rẹ̀ tóbìnrin bá ń kíkò àṣírí ààrẹ tó ní ṣe pẹ̀lú tó ní tó bá ń kíkò ẹ̀fún ọkùnrin báyìí obìnrin ò wájú ọlọ́wọ́ irú ọkọ̀ bí ó kìí ṣe ọkọ̀ tí obìnrin gbọ́dọ̀ mọ́ kíìpù àṣírí rẹ̀ fún so kò ń ṣe ọkọ̀ tó gbọ́dọ̀ mọ́ kíìpù àṣírí rẹ̀ fún tó bá ṣe pé ọkọ̀ tí ò ní jẹ owó ìyàwó rẹ̀ mọ́lẹ̀ so ó gbọ́dọ̀ nàtàn fún so irú obìnrin bẹ́ẹ̀ kò ní sọ obìnrin mi yóò máa kọ́lé tọ́kọ òdè nímọ̀ kó ń kọ́lé yóò máa gbá wọn nǹkan ṣe tọ́kọ òdè nímọ̀ pé ó ń gbé nǹkan ṣe bẹ́ẹ̀ ni ọkọ yìí òun ṣọkọ tí ó jẹ́ mọ́lẹ̀ tó bá mọ̀ ṣùgbọ́n torí wípé kò sáàfẹ́dé kọ́kọ́ mọ̀ náà ló fi ń gbá wọn nǹkan ẹ̀ ṣe so irú obìnrin báyìí ìwà tó ń yìí ìwà so nígbà tí ọkọ rẹ̀ ò bá máa ṣírí rẹ̀ ta lókù àwọn tí ó mà ṣírí tó ní ní property àwọn tí wọ́n tán mọ́ ní wọ́n wá jẹ nǹkan ẹ̀ mọ́lẹ̀ wọ́ra ọkọ ó ní ẹ̀tọ́ sí property rẹ̀ nígbà tó bá jáde láyé bóun náà ṣe ní ẹ̀tọ́ sí property ọkọ rẹ̀ nígbà tí ọkọ bá jáde láyé ṣùgbọ́n obìnrin yìí àwọn nǹkan tó ń kọ́ àwọn tó ní ní property àwọn ará àtàló mọ̀ ń pa rẹ̀ àwọn tí wọ́n jẹ́ relative ẹnìkan ló mọ̀ ń pa rẹ̀ ọkọ̀ ò mọ̀ ń parẹ́ ẹlòmílẹ̀ nínú àwọn táǹkì relatives yìí kò lẹ́tọ̀ọ́ sógun wá gan tá a bá jáde láyé látara wípé possibly obìnrin tá ń sọ yìí ó ní ọmọ ọkùnrin obìnrin tó bímọ ọkùnrin tọmọ jẹ́ mùsùlùmí kò sí relative tó ní ẹ̀tọ́ sí ogun rẹ̀ ju bàbá tó bí tí bàbá yẹn bá jẹ́ pé kí bàbá yẹn ni ó kù ìyá tó bí àwọn tán lẹ́tọ̀ sí ogun rẹ̀ nígbàtí obìnrin bá ti dímọ ọkùnrin tọmọ ọkùnrin bá ti ń bẹ nínú ọmọ rẹ̀ àwọn tí ó jogún náà àwọn mọ̀lẹ́bí rẹ̀ kò ju bàbá tó bí àtìyá tó bí lọ àwọn ọmọ ọba kan ní àwọn àbúrò ní ẹ̀gbọ́n ní gbogbo àwọn yẹn ọmọ ọkùnrin yẹn ti blọ́ọ̀kì wọn ọmọkùnrin ò lè blọ́ọ̀kì bàbá bẹ́ẹ̀ ni kò lè blọ́ọ̀kì ìyá òkú àwọn òjògùn òtítí wọn tọ́lọ̀n bá ní kí wọ́n máa bẹ lẹ́yìn bà tí ọmọ wọn jáde láyé ṣùgbọ́n èmi ni ọba kan ní èmi ni àbúrò ní èmi lẹ́gbọ́n ní gbogbo àwọn eléyìn wọn ní ogún nínú ìtókù bá fi sílẹ̀ tókù bá ti fi ọmọ ọkùnrin lẹ̀ kọ́dà tí òkú ò bá fi ọmọ ọkùnrin lẹ̀ tó bá fi lè ti bàbá lẹ̀ sáyé bàbá yẹn ti blọ́ọ̀kì gbogbo àwọn ọmọ yẹn àti gbogbo àwọn ọmọ ọba àwọn ẹ̀gbọ́n àbúrò bàbá ti block wọn wọn lẹ́tọ́ àti jogun rẹ̀ nítorí pé kí ni bàbá tí wọ́n fi tán mọ́ bàbá yẹn ṣe mẹ́ so bíbẹ bàbá yẹn ó ti block wọn ni so kí mo fẹ́ lò ń gbélé yìí òun ni pé ẹlòmíì yóò kíìpù ìyẹn àwọn obìnrin ni yóò kíìpù tó ní ní property yóò kíìpù ẹ̀ ìdí fún ọkọ rẹ̀ ṣùgbọ́n àwọn ẹbí ẹ̀ yóò jẹ́ kí wọ́n mọ̀ ń pa rẹ̀ so bẹ́ẹ̀ lẹ́nu ní ó lè má lẹ́tọ̀ sí ogun rẹ̀ tó wá kú torí kíni torí wípé àwọn tí ó prevent ẹ láti jogún wọ́n ti bẹ̀ so ló jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wá agbọ̀rọ̀ níkàkùn fún kagbọ̀yé kagbọ̀yé so obìnrin gbọ́dọ̀ nà tán fún ọkọ rẹ̀ àti tí ọkọ bá jẹ́ ni tó ṣe wípé kò fẹ́ ìdàgbàsókè fúnyàwó rẹ̀ ọkọ tó ṣe pé kíyàwó mọ́ ti rí owó kó mọ́ ti rí owó kan lọ ìyàwó ẹni yóò ní kó yà wọn tíyàwó bá ń rí ṣe ìdínú ìbànújẹ́ ní ó mọ̀ jẹ́ fún àwọn ọkùnrin ní bẹ̀bẹ̀ tó ṣe wípé àtàbà ti àwọn so yàwó a máa lówó ju ọkọ lọ́ngbà ní kò ṣe nǹkan fàábí anábíwa muhammad sallallahu alaihi wasallam abdullahi bin masoud ọ̀bí ọlọ́ọ̀fà àìyàn yàwó rẹ̀ lówó jùlọ débi pé yàwó tó máa ń yọ zàká fún torí pé kò kì í ṣe ojúṣe obìnrin láti gbọ́ bùkátà ọkùnrin kò ń ṣe ojúṣe rẹ̀ tó bá wù ọ́ àti gbọ́ bùkátà lókù láti gbọ́ bóyá torí kọ́lọ́wọ́ ọba ó bùkún ju ọkọ lọ so tó bá ń fi tó bá ń sọpọ́ọ̀tì àbúrò ti ẹ̀ ń gbé nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀ kò ń ṣe nǹkan tuntun ṣùgbọ́n kò ń ṣe ojúṣe rẹ̀ láti gbọ́ bùkátà ọkọ rẹ̀ ṣùgbọ́n sàábẹ́ àníbọ̀wà muhammad sallallahu alaihi wa sallam abdullahi bin masoud rọ́bí allahu anhu ìyàwó lówó jùlọ zainab níbi pé ó ní kí olọ́bẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam àti ọkọ́ ní òun lè gba zaka rẹ̀ olóhun alọ́bẹ̀ lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam ṣé òun lè fún ọkọ òun ní òun ni zaka tó bá fún ọkọ rẹ kọkọ bá wà ìtàìtù sí bákan náà sọ́bákọ̀ tó fẹ́ ṣe tó iṣẹ́ so eléyìí kò jẹ́ nǹkan tí ó pàtàkì náà ọkọ ṣóhun máa farapamọ́ fúyàwó rẹ̀ náà ti tọkọ ìfúyàtọ̀ díẹ̀ torí pé ọkọ òun ní rẹ̀ẹ̀tà ti fẹ́ ju ìyàwó kan lọ so ààní sọ pé ìyàwó gbọdọ̀ mọ gbogbo dítéèzì ọkọ ààní sọ pé gbogbo ẹ̀ ló gbọdọ̀ mọ ṣùgbọ́n ọkọ náà ò gbọdọ̀ fara pamọ́ fún ìyàwó rẹ̀ délẹ́bù wípé ńgbà tí ó bá wá ló ń jáde láyé àwọn tí ò lẹ́tọ̀ọ́ sí ogun rẹ̀ ni wọ́n padà wá jẹ gàba lórí ẹ̀ so eléyìí ó ń sọ fún wa pé ó gbọdọ̀ wà níwọ̀n tí ṣùgbọ́n tọ́pìkì tá ń discuss òun náà ni wípé anabi sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé la yajuz aw la tajuz li mura'atin hibatun fi maliha kò tọ́ fún obìnrin kan láti sọ pé òun fún yẹn ní nǹkan illa bi idni zawjiha àti pẹ̀lú kí ni ìyọ̀ǹda ọkọ rẹ̀ pàtàkì lọ nǹkan tó wá wọ́ tiẹ̀ so eléyìí pàtàkì náà ó ṣẹlẹ̀ lásìkò anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ní kí khutbah kan ó bá àwọn ọkùnrin sọ̀rọ̀ nínú kútbà yìí lẹ́yìn ó wá lọ sọ́dọ̀ àwọn obìnrin ó wá ní tafadakna ẹ̀yin obìnrin ẹ ṣe ìtọrẹ àánú fa inna kunna aktaru jahannam ẹ̀yin obìnrin àwọn tí ó wọ jahannam pọ̀ nù so wọ́n wá ní àwọn obìnrin yìí bà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìkànnù wọ́n sọ kí lè pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó wọ àníṣọ́ allah atọ́lá nítorí pé tukfirna ṣaka watakfurna al'ashir ẹ máa ń kọ̀mplín nǹkan tẹ̀yìn lọ́rùn látara pé ẹ máa ń kọ̀mplín nǹkan tẹ̀yìn lọ́rùn yẹn ẹ máa ń wà ìmoore sí ọkọ yín gẹ́gẹ́ bí n ta rẹ̀ sọ fún wa islam ó lòdì sí kí ajẹ́ni tí ò lára nǹkan tẹ́sí kórìíra jùlọ òun kí ẹ máa àfiṣe sí ní gbogbo ọ̀nà ẹni tó bá jí olóore wa tó ṣoore fún wa agbọ́dọ̀ mọ́ appreciate ẹni yẹ adẹ́gbọ́dọ̀ mọ́ ṣọ́ nǹkan tó ṣe wípé ó lè kágbìyànjú àti jìnà sí nǹkan tí ó dániwá àtúkọ́ ẹgbẹ́ nǹkan tó ní ṣe pẹ̀lú tọ́lọ́wọ́ subhanahu wa ta'ala lókù ẹni tó wá ṣore fún wa agbọ̀rọ̀mọ̀ dúpẹ́ fún kama appreciate rẹ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní man la yashkuru nas ẹni tí ó kìí ń dúpẹ́ fún ẹni tó bá ṣore fún tí ó mọ́re fún ẹni tó bá ṣore fún kò lè mọ́re fún ọlọ́run olórí ẹni tó wá yẹ kí obìnrin mọ́re ọkọ rẹ̀ ó yẹ kí obìnrin mọ oore tí ọkọ bá ń ṣe wallahi kò ń ṣe nǹkan tó ó ní yóò bọ́ ìyàwó yóò bọ́ ọmọ yóò raṣọ yóò sanwó ilé yóò ṣe léyìí yóò ṣe léyìí obìnrin kan wà wò yóò ní kí ló ṣe ohun táwọn ẹgbẹ́ ń ṣe yóò kàn rọ́bíṣì gbogbo ìgbìyànjú tí ọkùnrin yẹn ṣe láàrin ìṣẹ́jú kan sí méjì yóò rọ́bíṣì gbogbo ẹ̀ so kò sí ìwà ìmoore tó tún fẹ́ jù yẹn lọ lẹ́yìn kéèyàn wà ìmoore sí ọlọ́wọ́ subhanahu wa ta'ala kí obìnrin kó wà ìmoore sí ọkọ rẹ̀ eléyìí tó lágbára púpọ̀ ni so anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ló fi wọ́ọ̀nù wọn ló fi wọ́ọ̀nù wọn ó ní ẹ máa ṣe ìtọrẹ àánú torí pé èyí tó pọ̀ nú ẹ̀yìn obìnrin yóò wọ̀ náà so arábìnrin wa béèrè pé bímọ ya rasulallah kí ló dé ìròjíṣẹ́ ọlọ́run ọba anamsa allah asalin ẹ̀mọ́ ń kọ̀mplín gan wàtẹ́ fúrnàlá àṣír ẹ̀dẹ̀mọ́ ń wà ìmòore sí ọkọ̀ yìí nínú hadithi kan bàtánàbí ń sọ bí obìnrin ṣe mọ́ ń wà ìmòore àfihàntọ́lọ́mbá ṣàánú wọn lókù anábi ní fa ìnáka ìlà àfáǹta ìlà èdè ònà dáàr anábi ní ìrẹ ọkùnrin òun ṣe dáadáa sí kanú àwọn obìnrin àti ìyàwó rẹ̀ adáhàr ní gbogbo ọjọ́ ayé ló fi ṣe rárá sí ìdára àtìmí nǹkan ṣe ń ìjọ kan tó bá lọ rí nǹkan tó kù díẹ̀ káàtó lára rẹ̀ kọ́lá ìtí ó sọ ní pé lam ara fi kàkà ìran kọ́tùn ní ìrórè kan lára rí ó wúlò fún mi rí òun náà dẹ́mọ̀ pé tó ń sọ ìrọ́lò ń pa ṣùgbọ́n yóò kàn rọ́bí ṣùgbọ́n gbóhun tó ti rí lóore yóò rọbí ṣe ẹlẹ́ẹ̀kan na ọ̀pọ̀lọpọ̀ obìnrin òun kélé ikú yélò bínú ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin òfin kélé ikú yóò ní kí ni ìgbà tó ń sọ ìtara ló mú kìíní kan ló mú ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala èyí tí olùjọ́sìn ọlọ́run ọba yìí tó bá jọ́ mi tó mọ dáadáa tí ọkọ ń ṣe fún ó appreciate ẹ àmì páyọ̀ ọlọ́run ọba yìí irú obìnrin bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn ọmọ orí nǹkan gidi kọ́ lára rẹ̀ ṣùgbọ́n táwọn ọmọ wa ti pé ìyá àwọn gbogbo ògbà kó mọ kọ̀ndẹ́mù ọkọ rẹ̀ ni mọ kọ̀ndẹ́mù bàbá àwọn lónìí kò ṣe ọlá kò ṣe bàbá yóò wúlò kìíní kankan kàmọ́ra wọn irú obìnrin bẹ́ẹ̀ yóò gbin ìkórira ọkùnrin yóò gbin sí ọkàn àwọn ọmọ àwọn ọmọ yóò wá ní ní good opinion nípa bàbá wọn ni wọn ní ní good opinion nípa bàbá wọn so àfẹnitọ́lọ́ bá ṣàánú inú wọn lókù so ìtọ́lẹ̀ súnmọ́ káwọn ọmọ yìí náà kí àwọn náà gbé dàgbà nìyẹn irú wà yìí náà làwọn náà mọ̀ wù àwọn náà jẹ́ni tó yíwà appreciative tó bá jẹ́ pé obìnrin wọn ni so ló fi jẹ́ wípé obìnrin ní role ńlá tí ó plé nílé ọkọ kó jẹ́ni tó ṣe wípé yóò máa bo àṣírí ọkọ yóò máa protect ọkọ gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ṣe sọ ipe fasọ́lì hátún kọ́nítàtún hafizatun al-ghaib bima hafiza Allah àwọn obìnrin gidi àwọn obìnrin tí máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu tá máa tẹ̀láṣẹ ọkọ bákan náà hafizatun bil ghaib àṣírí ọkọ wọn ń tú síta wọ́n máa ń bo àṣírí ọkọ ní obìnrin gidi nìyẹn hafizatun lil ghaib ma hafizallah so eléyìí pàtàkì so obìnrin in tó bá tí ọkọ rà sílé lóúnjẹ kò sí nǹkan tó burú tó bá mú nú nǹkan yẹn láti lè fi ṣàánú àwọn tí wọ́n ní tí ò bá ti ṣàṣejù tí ò bá nǹkan yẹn jẹ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú wípé ọkọ̀ approve ẹ̀ bóyá ọkọ̀ sọ ọ́ ní tí ó sí ìrújú ń bẹ̀ wípé múnú àwọn oúnjẹ ti ń bára sí fún èèyàn fi sàánú àwọn èèyàn fi sàánú aláìní sàánú àwọn oníbọ́ọ̀lù wa náà àbí obìnrin yẹn mọ̀ pé ọkọ̀ òun tọrẹ ni tóun bá fún àwọn èèyàn kò ní bínú inú rẹ̀ ó tún dùn sí ìgbà yẹn so approval nìyẹn so ṣùgbọ́n tó bá mọ̀ wípé tó ń fẹ́ ṣe yìí ọkọ̀ òní láìkí ẹ̀ tó bá ṣe yóò lẹ́ṣẹ̀ tó dà kó ṣe pẹ́ni tó fi fún àbúrò rẹ̀ ló fún ẹ̀gbọ́n rẹ̀ ló fún ìyá rẹ̀ ló fún tó bá mọ̀ pé ọkọ̀ òun òní láìkí pé kó ń mú mú oúnjẹ tó ń rà sílé kóun fi fún àwọn yìí ni kó má ṣe kó má ṣe so èyí tí obìnrin mi a òkú ṣóhùn wà ní fáwọn ẹbí wọn ní nǹkan ni yóò wá bu bí àpò ráìsì kọ́kọ́rọ́ àtìlé ó lè dá sí méjì ó gbé kan lọ fún àwọn èèyàn rẹ̀ kọ́kọ́ wá máa àkúrú ẹ̀ ọkọ̀ gbalada òun náà máa gbalada iṣẹ́ olóore ló ṣe ṣùgbọ́n tọ́kọ̀ ò bá ti ní àkúrú ẹ̀ ní kó mọ́ dán o yóò jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó bá fi lè ṣe èrò nǹkan torí pé ọkọ̀ ló mọ bóun ṣe ń mánéjì so kó wá wo wípé n tó gbọdọ̀ ṣe ni kò ń ṣe responsibility ọkọ ni láti bọ́ ẹbí ìyàwó ṣùgbọ́n nǹkan tó ṣe tó tó bá ṣe àfi ń yọ̀ síra wa lọ́rùn àfi ń ṣe dáadáa síra wa ni ṣùgbọ́n bí àwa ó gbọdọ̀ ṣe kò sí tẹ́kìtì kankan tó sọ wípé ojúṣe ọkọ òun ni kó ṣe báyìí báyìí báyìí fún àwọn ẹbí ìyàwó ẹ̀ kò sí nǹkan kan tó sọ ṣùgbọ́n à ń ṣe dáadáa sí ẹbí ìyàwó wa eléyìí a tún fi ń ìfẹ́ rinlẹ̀ láàrin àwọn àti ìyàwó wa ni ìyàwó owó tún fi nífẹ̀ẹ́ wa tí ní nígbàtí a bá ń ṣe dáadáa sí àwọn ẹbí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkọ obìnrin ó rí fi obìnrin yẹn sí tó bá tí obìnrin ti máa ṣe dáadáa sáwọn ẹbí ọkọ rẹ̀ nísìlé yóò lọ sí ọ̀dọ̀ ìyá ọkọ lápèjúwe àwọn iṣẹ́ ilé sáré bá wọn ṣe kò ń ṣojúṣe rẹ̀ ní láti ṣàwọn nǹkan wọn yẹn ṣùgbọ́n tó bá ṣe tọkọ mọ̀ pé nǹkan báyìí báyìí ló ṣe fúnyàwó nǹkan báyìí báyìí báyìí ló ṣe fún bàbá òun inú ọkọ̀ ó tún dùn sí yóò tún mọ fẹ́ntìmì ìfẹ́ tó ń bẹ láàrin àwọn méjèèjì ṣùgbọ́n a gbọ́dọ̀ gbìyànjú àti ṣàlàyé kí làwọn nǹkan tó jọ́ran kí ló dójú ṣe kí ni àwọn nǹkan tó jẹ́ tọ́ kí ni nǹkan tí ó kìí ṣe tọ́ ọkùnrin ní yóò léyàwó rẹ̀ bọ́ta ń léyìn yóò lòun ò fẹ́ mọ́ kí ló dé ìgbà tí ó bá kẹjọ tí ó ròyìn àwọn nǹkan tí ó ń ṣojúṣe obìnrin yẹn òun ni ó pè ní ojúṣe rẹ̀ bí àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àwọn mẹ̀lẹ́bí rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí agbọ̀rọ̀gbọ̀ yé káṣọ òfihàn láàrin ta fi yí ọ̀tìra wa àti nǹkan tí ẹ̀sìn tó lábọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí ìyàwó àbí gẹ́gẹ́ bí ọkọ so èyí tó wá ní owó obìnrin gẹ́gẹ́ fún rẹ̀ owó tóun gẹ́gẹ́ fún rẹ̀ ní tó yóò ń ṣe bísínẹ́sì ó ẹ̀ a kò gbọ́dọ̀ máa náwó yẹn náà nínàkúnà láì ṣe kí láì sí kì mọ̀ràn ọkọ àdúrà pé ọkọ tó ṣe kóhun náà ọkọ tí máa bá ti ìyàwó jẹ́ ni ọkọ tí ò fẹ́ kí ìyàwó gbé ní sẹ́rí situation bẹ́ẹ̀ ìyàwó òṣìṣẹ́ ní pé kó fi ọ̀rọ̀ rẹ̀ kó mọ̀ bà mọ̀ lọ́wọ́ rẹ̀ torí ni yóò bà lọ́wọ́ òun náà ni yóò so àwọn kéṣìṣì bẹ́ẹ̀ pọ̀ tó ṣe pé ọkọ kò fẹ́ rí progress ìyàwó rárá so ìyàwó bá àmọ́ ṣiṣẹ́ tí ò takẹ̀sì iṣẹ́ tó bẹ́sì mú ṣùgbọ́n lọ́wọ́ bá ní kí ó mọ rówó ọkọ̀ máa bínú rẹ̀ yóò mọ bínú rẹ̀ yóò mọ wọ́nà bí ó ṣe jẹ bíznẹ́sì ẹ̀yẹn mọ́lẹ́yìn kọ́lọ̀wà kó ṣàánú wa kó ṣọ́wà níbi ìwà ìwà burúkú kó ṣọ́wà níbi ìwà kéta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ìyẹn jẹ́ lórí hadithi tí al'imam al-bukhari alayhi rahmatullah tí wọ́n mú wá ipe ìdá an kọ́kọ́tìl mar'atu min ta'ami baytiha tó bí ní bá nánú oúnjẹ tó ń bẹ́ńlé tó gbọ́n àwọn aláìní níbọ̀ mọ̀lẹ́bí rẹ̀ tó bá fún wọn bí oúnjẹ tí ọkọ́ rà sílé ghayra mufsidatin tí òun ṣe wípé oúnjẹ yẹn ó nà pa ó kàn pin ní tó pé nítorí oúnjẹ tó lè lásùn wọn fún bí oṣù kan wá bẹ̀rẹ̀ sí ní fi tọrẹ fi tọrẹ fi tọrẹ oúnjẹ yẹn ò ju bí ọ̀sẹ̀ kan lọ ó bá tún lọ bọ́kọ oúnjẹ ti tán lé bẹ́ẹ̀ ni ọkọ ò lágbára àti máa ṣe bẹ́ẹ̀ ṣe irú obìnrin bẹ́ẹ̀ á ní mufsida ni bàtẹ̀ jẹ́ obìnrin ni kódà kó ṣe pé àwọn ẹbí rẹ̀ ọ̀hún ló fún bàtẹ̀ jẹ́ obìnrin ni in tí ọkọ ò bá lágbára ìyàwó rẹ̀ kí ń là á bọ̀ lọ́rùn in tí ò bá lágbára ìyàwó kì ń là bọ̀ lọ́rùn kéèsì kan mo ti sọ ní àmọ́ ìgbà obìnrin tí àbúrò rẹ̀ ó ń process àti travel out so obìnrin wá lọ bọ́ ọkọ rẹ̀ pé kí ọkọ fáwọn lówó pé kí àbúrò òun tó lè fi travel out ẹ̀rẹ́ ṣe kẹ́kẹ́ ní ọkọ ní kò sí owó yìí obìnrin yìí ni ó dẹ̀ mọ kíni dítẹ́ẹ̀dì àkáǹtì ọkọ ó dẹ̀ lọ wùdúrọ̀ owó tó máa tó àbúrò travel ó ṣe kíni ó transfer owó yẹn sí àbúrò rẹ̀ so lẹ́gbà lọ́kọ́ padà rẹ̀ so lẹ́yìn kò ń ṣe ìnífẹ́ àbúrò lélẹ̀ bí ò bá kí ń ṣe àìnílàákàì àti e, àìkọkọkún bákanáà àìnífẹ́ ara ẹni gan torí pé tó bá ní fi ààrẹ bóòlù ó ṣe transfer owó ọkọ rẹ̀ sí àbúrò rẹ̀ ni àwọn méjèèjì kò sí nǹkan tó so wọ́n pọ̀ ju pé kí ni ó fẹ́ wọ̀ tó jẹ́ relétíìvù relétíìvù rẹ̀ so kéèyàn obìnrin wá gbóyà láti lọ transfer owó ọkọ rẹ̀ sí àbúrò rẹ̀ tó ló fẹ́ travel out ni so eléyìí ìwà burúkú ni bákan náà àìlójútì òun ni irú bẹ́ẹ̀ so ẹ̀sìn ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ حدثني يحيى بن جعفر قال حدثنا عبد الرزاق عن معمر عن همام قال سمعت أبا هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله عنه آه، أوصى لا عن أبو محمد صلى الله عليه وسلم إذا نبني إذا أنفقت المرأة من قتل زوجها عن غير أمره فلو نصف أجره ó ní tí obìnrin tó bá fi lè nánú ẹni tí ọkọ ṣe níṣẹ́ láì ṣe kọ́kọ́ ló pa á láṣẹ yóò gba ìdajì láàdá that is ọkọ gba ìdajì láàdá fẹ́lẹ́ yìí ẹni tí hadithi yawa aisha sọ lòun náà sọ a ní pẹ̀lú mọ́jẹ̀mú kí ọkọ àpúrúvù rẹ̀ that is bí ọkọ ti fún ní àpúrúvà tẹ́lẹ̀ yìí pé kò sí problem ó lè ṣe nǹkan báyìí tó ló jẹ́ pé ẹ́ra obìnrin ní wọn amúnú kẹta nílé wọn a fi fún àwọn níbọ̀ wọn a fi fún àwọn ọ̀rẹ́ wọn a fi fún àwọn relatives ó lè jẹ́ pé kí ni àpò ráìsì ni ẹja ni ẹran ni ata ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á bù nú rẹ̀ ó fi fún àwọn níbọ̀ ó fi fún àwọn tí wọ́n jẹ́ tálíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tó ẹ pé ìgbà obìnrin yìí ṣe ní tí ọkọ̀ wọn mọ̀ sí tó dẹ̀ yọnú sí ni kò sí pọ́bẹ́mẹ̀ ṣùgbọ́n bẹ́ pé nǹkan tí ọkọ̀ wọn ò ní nífẹ̀ẹ́ ni kò tọ́ fún wọn láti máa ṣerú ẹ̀ kò tọ́ fún wọn láti máa ṣerú nǹkan yẹn ṣùgbọ́n tó ọkọ̀ máa ti àpúwò ẹ̀ àbọ́kọ̀ tiẹ̀ ti àpúwò ẹ̀ ni ọkọ̀ ní ó gbalada lórí ó àpúwò iṣẹ́ olóore gbóbìnrin ló ṣe gbalada ipò ni ó jẹ́ okùnfà ní tó jẹ́ iṣẹ́ dáadáa báàbù man àhábà albasọ̀ ìrẹ́zùk ṣáptẹ̀ lẹ́yìn ní ṣe pẹ̀lú ẹni tí ó bá nífẹ̀ẹ́ láti tún ní gbàláyé níbi àrízìkì حدثنا حسان قال حدثنا يونس قال محمد وزهري عن أنس بن مالك رضي الله عنه أنس بن مالك قال بيانسي قال أصيب سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنس بن مبتي ودش الله بان صيب من قره أن يبسط له في رزقه أن تبكي الله وبطفو نقبعي إقبالاي níbi ìjẹmú wọn àwọn yóò sa aláhù fi ásárí àbí kí òun tún ní ẹ̀mí gúngùn òun ní àtibọ̀tán dáadáa fàlíyẹ́sì lọ́rọ̀hìmá kó ma da ẹbí rẹ̀ pọ̀ kó ma da ẹbí rẹ̀ pọ̀ náà kádàrá tí ń kálukú tí ó bá yí ní gbèsè ayé rẹ̀ ó ti ń bẹ lákọọ́lẹ̀ kádàrá ti ń bẹ ní àkọọ́lẹ̀ rúfin àti àtìlámù wàjá fàtí sọ̀hẹ́fù wọ́n ti gbé àwọn gègé wọ́n ti gbé sókè bẹ́ẹ̀ ni pákàndá ti gbẹ in tí ó ṣẹlẹ̀ sí ń kálukú wa in tó ti ń bẹ lákọọ́lẹ̀ bí ń kálukú ó ṣe lògbé sí ayé rẹ̀ ó ti ń bẹ lákọọ́lẹ̀ in tí kálukú ó jẹ láyé ó ti ń bẹ lákọọ́lẹ̀ in tá a dá ó ti ń bẹ lákọọ́lẹ̀ ṣùgbọ́n ìwò ní ká mọ́ ṣiṣẹ́ a máa ṣiṣẹ́ láti lè jẹun tó wù wá ẹni tó fẹ́ wọ aljanna ọlọ́run ọba yóò ṣiṣẹ́ aljanna kò ní sọ yí pé wọ́n ti kọ́ kó máa wọ̀ná ta ló sọ fẹ́ kí wọ́n kọ́ ẹ́ kó wọ̀ná ṣiṣẹ́ aljanna tọ́lọ́run ọba pẹ́ láṣẹ jìnà sí iṣẹ́ náà ẹ̀hẹ́ òó ṣiṣẹ́ ni torí pé kí ni ọkùnlù mùyàtọ́rù ó máa ṣiṣẹ́ ìtọ́nà fẹ́ kó ṣe ó máa ṣe tó fẹ́ kó jìnà sí ó jìnà sí ìkanú àwọn afá ó ní na za'atul qadar haka ghalabani mo bá kádàrá wọ ya jà àfìgbà tí kádàrá dá mi mọ́lẹ̀ that is ó ní juwọ́lẹ̀ in tó dá lò ó máa lé iṣẹ́ dáadáa lò ó máa ṣe ó máa ṣọ́bù ọ̀nà fẹ́ mékì ẹ̀ má sọ wípé ó dàbí ẹni pé ntọ́lọ́wọ́ bá ti ní tèmi máa jẹ́ lélẹ́yìí torí pé ò tí kú àyè àti struggle wà struggle ṣùgbọ́n struggle lọ́nà tó jẹ́ aláàjì struggle lọ́nà tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó fẹ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá mọ ibi tí àti bọ̀tán ẹnì kọ̀ọ̀kan wá ibi tí ó parí sí ibi tá a kangun sí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala omi eléyìí so ọ̀rọ̀ kádàrá ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lára nǹkan tí ó ń bẹ lára kádàrá náà ni pé tá a bá ń gbìyànjú láti máa dẹbí pọ̀ kí là ń pè lẹ́ka dẹbí pọ̀ oníká ṣe dáadáa sẹ́bí ṣe dáadáa sẹ́bí bù wọn ní nǹkan tó bá ní sálámà sí wọn tó bá rí opportunity àti sálámà sí wọn tó bá lè lọ bẹ̀ wò wọ́n náà wọ́n bẹ̀ wò tí àyè ni ò bá yọ pè wọ́n kó sálámà sí wọn tọ́bá ń ṣe nǹkan tí ó bá takẹsìn pàtìsírétì ń bẹ́ tó wáyé pé nǹkan tí ó bẹ́ sí mú ní yẹra fún ìdẹ́bí pọ̀ òun lélẹ̀ àmọ́ ń dẹ́bí ní ọ̀nà tí ó takẹsìn ṣùgbọ́n tó bá ṣe pé wọ́n ń pè wá síbi in tó takẹsìn eléyìí ò kì í ṣe ìdẹ́bí eléyìí ìṣàkóbá fún rẹ níwájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni ní ti ká gbé náwó kankan alẹ̀ ní sọ́nà láàfẹ́ ṣe bí òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n láàfẹ́ ṣe kankan àwọn pelére ẹ̀yẹ kí n kálukú máa dáwó títí ẹ̀ kéèyàn bá ìtò fàyà fún wọn wájú ọlọ́wọ́ bá ná náwó sí òun wá lóhun ò ní náwó sí irú nǹkan bẹ́ẹ̀ òun gangan ló nífẹ̀ẹ́ ẹbí yẹn ṣùgbọ́n nǹkan tí ó pàkẹ́sì à ń náwó sí nínú ẹbí tá ti ní agbára rẹ̀ so ìdẹ́bí pọ̀ òun ni ká kí wọn ká ṣe dáadáa sí wọn ká ṣàánú wọn tá ní ká wọn ká fi wọn jọ aráàta gan lọ gbogbo dáadáa bá fẹ́ ṣe fárá tabarẹni tó ní ìjẹnu ẹbí wa ká ṣe é fún ó bẹ́tà dípé ká ṣe é fún ará àta lọ torí pé yóò máa jẹ́ sọ́dákọ̀ wà sílà yóò máa jẹ́ ìtọ́rẹ àánú at the same time yóò tún máa jẹ́ ìdẹ̀bípọ̀ ládà rẹ̀ pọ̀ ju ká ṣe é fún ará àta lọ so ẹni wọ́n wá ń ṣe léyìí lára nǹkan tí máa jẹ́ kẹ́mi ẹ̀gbọ́n yìí lára nǹkan tí máa jẹ́ ké èèyàn ní àtibọ̀tán dáadáa ni sọ̀rọ̀bùwa muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó ṣe yí pé ó bá dùn mọ́ wípé kí gbogbo ẹni tó bá dùn mọ́ mọ̀nsáràhù àyùsọ̀tàlá ó àwọn yóò sá aláwò fi áfàrí àbí kí ẹ̀mí rẹ̀ tún gùn sí yẹni yóò ajàláwò áfàrí kí wọ́n tún fi táìmù sí fún kò mọ́ tó wọ́n lò láyé tẹ́lẹ̀ náà ṣùgbọ́n àtàrà ìjẹbí pọ̀ ẹ̀mí rẹ̀ tún lè gùn sí ní ti ká ní pé tí ò bá dẹbí pọ̀ yóò lo 30 years láyé ó jẹ́ pé ó ti mẹ́nu àkọọ́lẹ̀ pé yóò dẹbí pọ̀ ìdẹbí pọ̀ yẹn ni ó jẹ́ olóbi ábí fọ́ọ̀tì láyé àsìkò tí ń kálukú ó kú àsìkò tó ti wà lónìí tàbá sọ pé ìdẹbí pọ̀ ọmọdé kẹ́mi ọgbùn kò túmọ̀ sí pé ẹnìyẹn ń lọ 100 òun lọ ó ti ní àsìkò tí ò bá kú tẹ́lẹ̀ tí ò bá dẹbí pọ̀ ṣùgbọ́n tó bá dẹbí pọ̀ nǹkan yẹn lè jẹ́ kí ni kó tún lọ síwájú contrary sí báwa ṣe máa gbọ́ yé pé ta bá ń dẹbí pọ̀ yẹn ìyẹn ni ó jẹ́ kẹ́mi ọkùnrin sọ ẹlòmí ò wá sá fún ẹbí yóò sáfẹ́ bí torí pé òpé tóun bá fi lè ń jẹ bípọ̀ ẹ̀mí òkú ẹ̀ẹ́ ìtọ́lọ́run bá ti léyìn ó lò láyé tẹ́lẹ̀ yóò lò àwọn àkànná bí ni wọ́n kú lóòjọ́ tán bí wọn àwọn àkànná bí tó ṣe pé ọ̀sẹ̀ kan náà lò láyé àwọn àkànná bí náà kan láyé so ọjọ́ tí ń kálukó jáde láyé ọlọ́run ọba ti ó ti kọ́ ṣùgbọ́n ẹlòmíì lára nǹkan tí ó ṣe tẹ́lì rẹ̀ ó fi gùn kájí pé kò ṣe nǹkan ẹ̀yẹn ẹ̀mí rẹ̀ lè mọ́gùn tó wáyẹn ṣùgbọ́n lọ́wọ́ bá ti mọ̀ pé yóò ṣe nǹkan báyìí ọlọ́run dẹ̀ fi fún ní ẹ̀mí mú ṣe èyí tí è wá lo 20 years láyé ó lè wá lo 25 èyí tí ó lo 30 láyé ó lè lo 35 so ìjẹ̀bi pọ̀ ìmọ̀ á jẹ́ kí ẹ̀mí gùn ìjẹ̀bi pọ̀ ìmọ̀ á jẹ́ kí àrízì kí kó tún ṣe kíni kó tún gbá ìsìn ẹlòmíà oko tí òun bá ń ṣe fáwọn ẹbí òun eléyìí ló máa àfẹ́kì àríziki mú rárá àìgbọ́yé ni yóò tún jẹ́ kí àríziki pọ̀ sí ẹni tó bá ná tó ná níná tàǹsọ níná tó bá láàká ìmú ni o ẹlòmíì tó bá lówó ìsìn ìràkúra ni ó wọn rà yóò ráràkúra fún ẹ yóò ráràkúra fáwọn ọmọ yóò ráràkúra fúyàwó yóò ná owó yẹn yóò ná nàkúnà ni yóò na owó yẹn fámìlì yóò na gbogbo ẹ̀ yóò wá ní kíni òun ẹ̀spẹ́ẹ̀tì kọ́lọ̀ fún un ládìpèlé torí pé kí ni òun ti dẹbí pọ̀ ẹ́ ò dẹbí pọ̀ o ṣàkóbá fún ẹbí ni pẹ̀lú tó ṣe owó tó ná síbi tí ò yẹ kó ná sí ó àkáǹtì wájú ọlọ́run subhanahu wa ta'ala sẹ́nitá ń sọ wípé ó dẹbí pọ̀ pẹ̀lú pé ó náwó fún fẹ́ ṣe òkú nǹkan tàbára wọn ẹ olóògbé wọn bí yẹn wà kalẹ̀ ìyẹn kò dẹbí pọ̀ àwọn ẹbí sọ láàrin ara wọn pé alágbájá ẹbí mẹ́wàá ló gbé kalẹ̀ pé kò sáfẹ́ ṣe wọ́n á rò pé ìdẹbí pọ̀ tẹ́sí sọ èyí ò kí ń ṣe ìdẹbí pọ̀ ṣùgbọ́n àwọn jẹ ní ó ti tó ṣe rí pópé àwọn mọ̀lẹ́bí díẹ̀ lọ́lọ́run fẹ́ fún tó máa ń dẹbí pọ̀ yóò rí púpọ̀ ẹni tó ń ṣe fara àta ọlọ́run ọbọ̀ ó ṣe kí ni yóò fún onígbàláyè bó wà lẹ́ni tó ń ṣe fún ara alé bó lẹ́ni tó ń ṣe fẹ́ni tó súnmọ́ ìgbàláyè tọ́lọ́run ó fún yóò tún pọ̀ jù yẹn lọ tó ló jẹ́ pé àárín àwọn èèyàn ẹlòmí ni àwò pé tó ń bá ná yẹ èyí bẹ́yà kọ́sẹ̀ tó lọ kófí kó tó lọ òun lè rí ìlọ́po rẹ̀ ní fi ó ṣàánú yẹn lápẹ̀lú rẹ̀ bẹ́yà kọ́sẹ̀ tó lọ kófí tó lọ àti kí ọjọ́ ẹ̀gán tó lọ ni òun gan fún rẹ̀ ó lè ṣe kíni ó lè rí ìlọ́po nǹkan yẹn ìlọ́po ìlọ́po rẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ ṣé yóò fẹ́ máa ṣètọ́rẹ̀ àánú àbí kò ní ṣe yóò fẹ́ máa ṣe torí pé òfin tó bá ṣe èyí ní yóò ní gbé kò ní gbé ìṣẹ́lá kó ṣe pé láyé ìkóhun tó kúrò owó rí ìlọ́po nǹkan tó ṣe wípé òun náà yìí ká máa tí ìṣọ́n tó ń ẹ̀pẹ́ tí wájú ọlọ́mọba subhanahu wa ta'ala sanabuwa muhammad sallallahu alaihi wasallam onímọ̀ sára wa yóò sọ̀tàlá òfin rizqi àwọn yóò ń sàálà ó ṣe àlékún aríziki fún bákan ó wù pé kí ẹ̀mí ń bú sí kó máa ṣètọrẹ àánú fún àwọn ẹbí rẹ̀ kó máa dẹ̀bí pọ̀ kó máa lísì sí wọn bẹ́ẹ̀ ni a máa ń ṣọ́ra fún àwọn ẹbí nígbàtàná gbé ṣùtá wá ẹbí tó ṣe wípé ṣùtá ni wọ́n fi ń ṣe ẹ́ ìṣubú rẹ̀ làwọn ń wá èyí ó máa ṣọ́ra fún wọn common sense nìyẹn ṣùgbọ́n ìwò ní kíyàn má ṣe dáadáa sí ẹbí so ṣáàlá àádọ́ mìíràn subhanaka lahum wa bihamdika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 Náà? Láàmù ẹ̀yìn náà ni tí a sọ ipé láti ẹgbọ́n padà wọn kó ráyá kìlà sóhun ẹ̀yìn tá ń sọ́nà yẹn pé ẹlòmí ń bẹnú àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí tó ṣe pé ẹni ibi ni wọ́n èyí ó ma fẹ́ dáadáa fún wọn àwọn ó ma fẹ́ àìdá fún yẹn so lẹ́wọ́ jẹ́ pé káàrìyàn lọ́wọ́ ń sì ẹ̀sí ẹ̀kọ́rẹ́jù wakamọ́ ṣe dáadáa pẹ́ ìtẹ́ bá ṣe dáadáa ọ̀nà bí ó ṣe ṣe aburú fún yín wọ́n wá sọ́rọ̀ yẹn bẹ́ẹ̀ èyí ó ṣọ́ra fún yín bọ́tí yín ò tako wípé kàmọ̀ ṣeré tá a bá torí wípé èèyàn kan lè ṣaburú fún yàn tẹ́ tọrẹ fún tẹ́ torí ìyẹn tẹ́ yóò wá ṣoré fún ẹ̀yàn mọ́ so a ṣe kí ni a parẹ́ ìmọ̀ ṣoré bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣoré ní àǹfààní tó pọ̀ ṣùgbọ́n a sọ wípé principle a mọ̀ rí àwọn èyí tó jẹ́ àwọn ìkọ̀ọ̀kan tó ṣe kó wà ìrẹ́gúlà tí ò lọ níbẹ̀ ni so àwa nítorí nǹkan ẹyọ kan méjì mẹ́ta tá a mọ̀ ká fi káńsù èyí tó jẹ́ nǹkan tó dáa so àwọn mọ̀lẹ́bí ní ìgbẹ́ tó ṣe yí pé ẹni bí ni wọ́n aburú ni ó mọ òróró èèyàn tí èèyàn bá ti mọ wọn èèyàn máa ṣọ́ra fún wọn náà ni èèyàn máa ṣọ́ra fún wọn ṣùgbọ́n ìwò òṣì ní kéèyàn mọ́ ṣe dáadáa téèyàn bá lè ṣe so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wọn lọ́wọ́ àlọ́